الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akọkọ bẹ̀rẹ̀ utuba wa nípa bó ṣe yẹ ká pípé ọkàn wa gẹ́gẹ́ bí múmìnì òdodo tí bá pè ọ ní òdodo fi lè pè ọ ti ṣoríire tí wọn ọba ti pe ọbẹ bẹ́ẹ̀ èyí o wọn lè máa ló ń gbìyànjú ṣùgbọ́n ta ni múmìnì ta là bá pè múmìnì múmìnì náà tó jẹ́ wípé ó fọ́ọ̀sì ọkàn ó fọ́ọ̀sì ẹ̀mí ẹ̀ kọ́ gba ntànàbí wa Muhammad salam tó gbé wa.

bí mo ṣe fẹ́ nu ó di dandan kí ẹlẹ́ẹ̀kejì kó dìde látara rẹ̀ kí ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà ní ìfẹ́ ó wá bẹ̀rẹ̀ sí í máa fẹ́ràn nǹkan lẹ́yìn ìgbà tó ti jẹ́ ọtí ọlọ́run tí ìfẹ́ bá ti wá pàdé tọ́tẹ́ ọlọ́run tó bá ti nú ẹ̀ mu ìfẹ́ wá pàdé ẹ̀ àmì èjì ọwà bíi decision ìrọ́dà ìrọ́dà ìpinnu àbọ̀pinnu èèyàn dákọ̀ ẹ̀ téèyàn ó fi rí lára ẹni tí ó nípinnu àfisà pèjúwe nínú wútúbà wa léde lánàá pé lápèjúwe láti ah, ó sáré ẹ̀kún bẹ́ẹ̀. kẹ́nìkan ọmọ wa bẹ̀ wá kí jímọ̀ bí ẹ wá tí ọkàn lọ́nà níta àkàrí ni pé olè àwọn déwájú so tá sọ ni pé a ah, ẹni lágídí kí ló dá pọ̀ lágídí ẹni nípinnu ah ẹni kó tó pinnu rí. kò ní pẹ́ ẹ bá mọ́sáàsì ní pé ló ti wá ìpinnu yẹn ìgbàgbọ́ ni tó ṣe pé àwọn méjèèjì tí mo kọ́kọ́ dá kọ yẹn tẹ̀lé rẹ̀ níbi ó ti bẹ̀rẹ̀ lẹ́ni ẹni tí ń wá láti ibi tó jìnnà tí ó sì ibi ó ti ni pé wọ́n kàn decide nú ara pé mo fẹ máa wá decision yẹn o lè jẹ́ pé níjọ́ kan ló wo fídíò jimoh ó wá gbé e wò sáà jimoh yòókù lọ́dọ̀ ara rẹ̀ àbí ọ̀rẹ́ ẹ̀ kan já sí bí pé ah jẹ́ n kí ti kí ti tó bá mo ti kí jimoh ọ̀dà dúró dé lu lọ́ba gbọ́n tí ansọ́nbí lọ́ba change mind ẹ̀ níjọ́ yẹn kì í ṣe ìfẹ́ wa. kìí ṣèfẹ́ wa lónìí ìpinnu inú ẹ̀ ìfẹ́ inú ẹ̀ orí ntọ́ bá inú ẹ̀ mu orí ntọ́ tẹ lọ́rùn ẹgbẹ́ mi yé nìsín orí ntọ́ tẹ lọ́rùn ni tọ́ba ti wá rí ntọ́ tẹ lọ́rùn dandan ni kífè ò wá kí ni mo tẹ̀mí lọ́rùn ah wàláhì kí ni ṣe déédéé tí mo wá káàkiri ó dìrọ̀ kí ọwọ́ àmọ́ láìkẹ́ tí láìkì. Like àti opinion tó bá ti wá papọ̀ àwọn àbí nǹkan like àti tọ́tí ọlọ́run ìfẹ́ inú ẹ̀ tí wọ́n bá ti pàdé ara wọn àná á máa bí opinion ṣe wá rí ìrọ́dà tí lábá sọ pé ìrọ́dà ìrọ́dà ni pé mo pinnu báyìí lábá wa ní wọn èyí dáàkọ ìrọ́dà iṣẹ́ tó ń tàn bá ṣe ni ẹ máa pè ní ìrọ́dà lápòjú ní ṣe wọ́n sàn wọ́n lemọ́ lemọ́ lemọ́ lemọ́ ni ah ah O ti decide pa decide to will ni ìrọ́dà nítorí pé ó rí pé kò tiẹ̀ rẹ́ kò tiẹ̀ wá ìmọ̀ye jimoh ti bẹ lójú ọ̀nà bó o ṣe access appearance ẹ̀ bí wọ́n ṣe wò pé su ìròyìn tó fún ni pé ìpinnu ni ó ní ìpinnu ni ó ní ìpinnu ni ìpinnu tó ń wí ni wọ́n pè ní wa máa ń wá látara nǹkan méjì tí wọ́n gbéra wọn tọ́wá tọ́tẹ̀lọ́rùn lọwa laịk lọwa bí ìpinnu wọ́n ní ìṣe ń pè mú mi ni pé ka ká sọ pé gbogbo ẹ torí ọlọ́run ìgbà tó gbọ́ túbà bí kìí ṣe wípé wò pé àfààyàn fààyàn no ọ̀rọ̀ wa àṣìtọ́ gbọ́ lórí fídíò lásán àbí lórí íńtánẹ́ẹ̀tì ọjọ́ kan péré tí ọ̀rẹ́ ẹ̀ kàn o ti kí jimá jẹ́mi náà kí lọ́ba fọwọ́ bà lẹ́mì lọ́ba fọwọ́ bà lẹ́mì lọ́ba ní a ah, láti òní lọ jimá ìní mà wá èyí ò làdí sísọ yìí pé n ò létí láyé mi àdùkùn ẹ̀ tí gbàgbọ́ àtàyàkùn náà wàá ho tábìlì máa tóbi títí wọ́n fi chẹ́ẹ̀kì ń tọ́ ọlọ́run. wípé tó ọjọ́ tó fọ́ọ̀sì lórí ẹ̀mí ara rẹ pípọ́ tí ọlọ́run ntọ́ bá ntẹ́mi ànábì gbé mu tí mo mu ìyẹn ni pé ntànábì gbé wá ntọ́ bá lọ́ọ̀ mu òun náà lọ tẹ́wọ̀ lọ́rùn lẹ́yìn láyé ẹ̀ tó bá ọwọ́ àtọ́rí pé nǹkan yẹn gan ti láìkì ẹ̀ ọwọ́ aláìkì ó ń tàn ṣẹ̀pá discount ètò ọwọ́ àkílẹ̀ rẹ̀ dáadáa òun làdí star sọ pé wàláyé láti tàbí kúlù jáde ẹ̀ láti jẹ́ náà kàtẹ́wọ̀ àtàtúmínú àfitẹ́ bá gbàgbọ́ wàlẹ́ àtúmínú ẹ̀ lè gbàgbọ́ kankan àgbàtà tó fẹ́ràn ara yín ẹnikẹ́ni tí ti fi ìfẹ́ sínú ọkàn rẹ̀ ìfẹ́ yẹn kìí ṣe pé mo fẹ́ràn broda sodiq lórí sífúrù nothing no lórí pé ń ṣe tèmi náà ṣe kíni tí mo gbàgbọ́ broda alágbájá tí ń ṣe irú tí mò ń ṣe mo wá láìkẹ́ nítorí tí mò ń ṣe ní ẹ wí o ìfẹ́ nù ẹ gbọ́ bí ẹnikẹ́ni tó bá wá rí ó chẹ̀kẹ̀ mí ẹ̀ ó rí pé nǹkan tó tẹ̀ ń lọ́rùn yìí ń ni ọmọ ìyá tó ń láìkì yìí òun ọ̀ láìkẹ́ torí business nítorí tọ́lọ́run tó tẹ̀ ń lọ́rùn tó náà ṣe ẹ̀kẹta ní tí mo decide pé màá ṣe ibi mo decide pé ń wà ẹni mo decide pé màá tẹ̀lé kìí ṣe nítorí pọ̀ fẹ́ jàǹfààní òun náà tó jẹ́ nítorí ọlọ́run tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti péjọ fún ọ o ti ṣoríire ní gbogbo ìgbà tó rí ọ wà tá a bá wà nígbà tọlọlọ́hún tó dáa jùgbà yìí lọ torí àdámọ́ ayé ni wípé àwọn àgbà ayé ètò lọ́ọ́ máa dáa ju ètí ń bẹ lẹ́yìn ẹ̀ lọ bẹ̀tẹ̀ àwa wá ní ìṣe àwa wà nígbà tí ọ̀dà àwa nígbà tí ọ̀dà ìgbà wálé asiri là wá tí ó mọ aṣọ oríire ń gba wálé àṣírí ó ní mẹ́tẹ̀ẹ̀ta o so fọ́ọ̀sì ẹ̀mí ara rẹ lórí ti ọlọ́run ọba pa aláṣẹ àti ànábì. Islam ǹjẹ́ lọ́ọ́ fẹ́ràn àwọn èèyàn based on tó gbàgbọ́ ṣé ló fi sọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta ibi tó dúró sí your decision something tó lè fi ilẹ̀ kọ́ ọmọ sí ṣé nítorí ọlọ́run tọ́lọ́run bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí òun ò lè dáhùn rẹ̀ torí ọlọ́run mọ́mì ní òdodo ni ọ́ ó sì kú oríire ó kú oríire àmọ́ owó láwà ní ó fi rúgbọ̀n lẹ̀ ọ ẹ̀ hà gbogbo tó rí o ṣe mẹ́tẹ̀ẹ̀ta ìkan ń bẹ̀ òun o nígbà míì èyí ò ní ẹ wò àwọn bọ́dà ẹ̀yà mùsùlùmí yìí ni mo láìkì àwọn mùsùlùmí yìí ni mo gba tiẹ́ ṣùgbọ́n nínú rẹ ọ̀ láìkì wọn ọ̀nà fèkì ni ni bẹ̀tẹ̀ wàá láìkẹ́ tí ń kírun ẹjọ́ ń wẹ̀ o torí àwẹ̀ tí ń gbà kọ́ láìkẹ́ kí tó fi dislike ẹ̀ o ní kì í fún ọ ní nǹkan kì í kí ọ ọmọ ya èyí tí máa ṣe tọ́ ọlọ́ọ̀gbọ́ ọlọ́ọ̀gbọ́lé lórí kí ló dé tí ọ̀fọ́ ẹ o ní irun ọláìkì ìrun náfìlẹ̀ òru ọláìkẹ ọláìkì kófìrúgbọ̀n gbogbo mẹ́rẹ̀ẹ́ta tó lọ láìkí o ọ ń bẹ lára èèyàn tó ló wọn chẹ́ẹ̀kì ẹ̀ wò ọmọ ìyá tá a torí ìsìláàmù fẹ́ràn ó là máa rẹ̀ pa ìfẹ́ ta nítorí ọlọ́run a lè kìlọ̀ fún awa torí nǹkan kan tó ṣe tọ́já wa àwa pa ìfẹ́ ẹgbọ́n mi a pé nǹkan tá a láàgbàgbọ́ tó sì ń bẹ lára rẹ̀ àgbàgbọ́ mọ̀nà fi kiri a èyí ò ká chẹ́kì ẹ̀ dáadáa ó ó sáré sọ torí ọjọ́ ti lọ iṣẹ́ ìsìláàmù márùn-ún ní ní lẹ́ka rẹ̀ iṣẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ méjì àwọn èèyàn kọ́ bí ara sí mẹ́ta làwọn èèyàn kọ́ bí ara sí àwọn èèyàn kan bẹ ìpèpè tó jáde wá láti Saudi Arabia turu àfa wa Muhammadu Abdulwahab bon Abdulwahab tí wọ́n pè ní adáwàtú salafiya ìpèpè sí ìlànà àwọn tó ṣáájú wa lọ kìtàbù àti sunna gbogbo ẹni tí bá ń pariwo kìtàbù àti súnà lónìí ọba àmọ́ gbọ̀ sí bàbá ń rí kó wọn mọ́ka tíra rẹ̀ wọn ò fi ọtí sí madrasa rẹ̀ school of thought ẹ̀ ó bẹ́ẹ̀ lẹ̀ yorùbá láwọn afá àti ń pè wá sí bóyá ìmọ̀ tí àti ń pè wá ọ̀pọ̀ dáadáa tọ́mọ̀ náà ní sikini ní ń pè wá sí jèrè tí ń pè wá sí súnà nínú òpèpè tó tí ń bẹ nílẹ̀ káàró jìrì lónìí náà ni pẹpẹ sàlàfíà àbí sunna ṣùgbọ́n lágbo náà àwọn kan wà ń bẹ araka ni wọ́n ń bẹ àwọn ń pèpè sí ntí muhammadu ah, hasan banna nílùú egypt ti ara àkọ́ sáwọ́dí ló ti wá muhammadu bin abdulwahab ẹlẹ́ẹ̀kejì egypt ló ti wá òun náà ni haraka islamiyya ó ní àwọn èèyàn kọ̀ọ̀kan nù wa tí a máa mú díẹ̀ nù sẹ́ wọn tíntín tá náà máa gbogbo àwọn tó mú tíntín ara wọn náà ni bẹ́ẹ̀ náà lẹ́nu tó mú súnà díẹ̀ kò mú complete dáwà sàlàfíà gángan ọkàn ra mú díẹ̀ tó rí ta òun náà ra sàlàfíà ni. àwọn búrọ́dà ti ń pèpè sí ká ka si iṣẹ́ islam káàánú òní school kadasi dá politics ẹgbẹ́ mi nìṣẹ́ wọ́n fẹ́ mú akó ní lẹ́fù tó lò lọ sí lẹ́fù tó háì àwọn ọmọ ìyá yẹn ibi tíṣẹ́ wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní tarbiya wọ́n ń rí àwọn ọ̀dọ́ ní tarbiya islamiyah wọn àti ìjáde ṣùgbọ́n mọ́nájú wọn mọ́nájú haraka ikhwan muslimin ni iṣẹ́ yẹn ń bẹ lẹ yorùbá náà nínú àwọn asẹ́tọ̀ gbangban ìyàtọ̀ sí ń bẹ láàrin wọn àti sunna ọlọ́run àjàmọ́ àti ó gbé kọ̀ọ̀kan lọ́wọ́ lápèjúwe gbogbo àwọn àfáà wa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dé láti Saudi Arabia tí wọn kì í ṣe ìkwan àwọn dúró lórí dáwà sàlàfíà bí àfáà wa Imran Eleha àwọn tó ṣàṣejù nù wọn tó ṣàṣejù nù wọn irú wọn ni saraf ṣe líle díẹ̀ díẹ̀ ń bẹ́ ń bi dáwà àti ẹ̀ ẹ̀gbọ́n mi nìsín ṣùgbọ́n gbogbo wọn ọmọ dáwà sàlàfíà ni wọn àti sálàfí 1990 àti sálàfí tí ò rí ṣe 1990 sálàfí gbogbo wọn ìyàtọ̀ kọ̀ọ̀kan kan wà lọ́dọ̀ kálukú níbàámu bí àgbọ̀yé kálukú ṣe yàtọ̀ síra wọn ṣùgbọ́n arákà ìsìlámù yà yàtọ̀ o máa gbìyànjú báwo ni islam ó ṣe dépò o máa gbìyànjú ká ní tó yẹ ká ní tó yẹ pé àwọn kiri òfin máa fi nǹkan ẹ̀kọ́ wa lọ so haraka islam yà máa ń dá skul lẹ̀ yóò nílé kí yóò ní skul wọ́n máa ń ṣe tẹ́rẹ́bíyà bẹ̀tẹ̀ haraka islam yà nílẹ̀ káàrò jìnnì lọ́wọ́ nínú most wa abìlífù ní pé ká máa rí àwọn ọ̀dọ́ lọ so wọn ìdásí nǹkan tọ́pọ̀ níbi ọ̀rọ̀ tó bá wà nígboro àmọ́sẹ́ wọn dà iṣẹ́ wọn ṣe advance ju sàlàfíà lọ especially àwọn àfáà wa tó pé wọ́n tiẹ̀ belong sí sàlàfíà gẹ́gẹ́ bí wọ́n ṣe belong sí araka àwọn yẹn máa advance dáadáa iṣẹ́ kìíní iṣẹ́ kejì ẹni wọn bá jọyìn rẹ ẹ mọ sọtẹ tọrọ máa lé kíw kan náà ní ọmọ àfáà kan náà ní ọmọ mọ́nájú kan náà ní ẹ ráwọn tí wọ́n ń pe tí wọ́n ń bú ìfọ́n àná ẹgbẹ́ mi nísìn àwọn tẹ́kà ń tẹ̀lé ọ̀rọ̀ òṣèlú àárín àwọn alálàáfà àtàwọn ìjọba tí ń bọ̀ wọn àwọn tó yẹ pé ọ̀tẹ̀ ni wọ́n fi lọ kàtíà ìhwan èyí táwọn ọlọ́tẹ̀ wọ́n sì kọ̀ náà lọ sí kiri ní àlọ́ rè ká àwọn tí wọn ò perfect níbi kíka tíra méjèèjì torí tó bá perfect wọn ò rí ibi tí ìhwan araka araka islamiyya gúdù sí. Si tó yẹ pé láéláé sàlàfí ò gbúdù mẹ́ ọmọ ilé ẹ̀kọ́ méjèèjì làwa mo sì wà láàrin àwọn méjèèjì kò sí kàtà nu wọn tí èso lóríire mùsùlùmí kò sì lè fi kíní kejì lẹ̀ àfẹni ọba fẹ́ nu tọ́ba pẹ́ ara ẹgbẹ́ sàlàfíà lọ dúró sí wọn sún ní àwọn ìlànà ìsìláàmù kan tó lẹ́rìí òní mọ́gbà tó máa so a ní ìdí sàlàfíà as bá a ṣe ní ìdíkíní o haraka iṣẹ́ ẹlẹ́kẹta iná lẹ àwọn iṣẹ́ ìyáàj ṣe rí madrasa ńlá ní Ikhwan madrasa ńlá ó ní sàlàfíà ṣùgbọ́n àǹkà ń bẹ wọ́n iṣẹ́ madrasa iṣẹ́ abalabala part topic táwọn kọ̀ọ̀kan kan discover rẹ̀ pé ah, a ní ìdí nǹkan báyìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ lórí ọwọ́ àpọ̀ lápèjúwe cooperative kì í ṣe sẹ́ madrasa kì í ṣe school of thought ó tiẹ̀ bí sàlàfíà ṣe jẹ́ school of thought tí ìkwan àbí araka ìsìlàmíà jẹ́ school of thought cooperative náà ara àgbìyànjú ni ṣe ń lọ lágbo wa àmọ́ kì í ṣe haraka ó tiẹ̀ nìṣẹ́ kì í ṣe dáwà torí pé páàtì lásán a sì ní ìdí àní ìdí ẹ̀ ntọ́ba yẹ kí wọ́n kàn fi kún ní kí wọ́n sì kéde o kí wọ́n kẹ́kọ̀ọ́ lára àwọn méjì kí wọ́n torí a lè ṣe cooperative nìkan ẹ ká wá pé a ti ṣe nǹkan tó yẹ establish Islam gbanagbana ni ọmọ yọ lẹ ẹ lè kọyìn kẹ́kọ̀ọ́ papọ̀ sí dáwà sàlàfíà ẹ kọjú sí ni o àwọn èèyàn kàkà ń bẹnu dáwà sàlàfíà ti ń kọ preach èyí tí wọ́n bá wú tó bá jáse jù àbí èyí tí wọ́n wú tí ò jẹ́rìí tí ò lẹ́rìí àbí èyí tí wọ́n fìfẹ́ ẹnu ara wọn wí ló lè kọ papọ̀ sí èyí tí wọ́n bá wú tó bá ti bá tọ́ náà àtànábì mu á lè kọ papọ̀ sí o mi ń wò ó bẹ́ẹ̀ náà tó bá jẹ́ mọ́ sàlàfíà èyí tí ọba takotọ́ náà àti tànábì ní araka má kọ papọ̀ sí o torí inú ọgbọ́n tó lọ nù hàn lára ká ẹ̀ẹ́gbọ́n ní sàlàfíà o àwọn ọgbọ́n kan ń bẹ lọ́dọ̀ wọn kódà máa ṣe lónìí jàmáà tó láṣeyọrí jù nínú ìtàn islam ní gbogbo muslim world tí wọn tí ò sí ẹlẹgbẹ́ rẹ̀ ikhwan ni o dáwà muhammad hasan banna ó ní o ó fa one hundred country lọ wá ó fa one hundred country lọ wá àwọn ni wọn hamas tẹrí falasí ti ń bá ti ń bá wa dáàbò bò wá sọ ikhwan ni o gbogbo ayé ló dojúbò wọn pé tí wọn bá yẹ misra tí wọ́n sọ di ìlú tí ń lo sẹ̀ríà ayé west tán ní middle east and then kìláfà tánàbí ni ń bọ̀ ó ti dénú lọ́jọ́ wo dojúbọ̀ wọn pé àwọn ò ní gbàkẹ́ rúùlù bẹ̀ wọ́n àwọn ni wọ́n dá Islam padà sí Sudan ṣé ń gbọ́dọ̀ mi yé àná dá Islam padà àwọn ni Iran kọ́pì ọkọ̀ pé ideology wọn kọ̀ wàhálà kídà wọn kílà kídà wọn kìtàbù àti sunna ni àwọn kọ̀ọ̀kan kan lè máa wà láàrin wọn tí wọ́n láwọn àtọ̀ àmọ́ ìyún kò sọ pé mọ́nà àjù jẹ̀mọ́ káwa sọ pé àfẹ́ gbọ́ lókè àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú àwọn ará oko nàìjíríà àwọn àfáà kan ìmí ọ̀pọ̀lọpọ̀ wọn dé láti Saudi Arabia wọn ń bú ìkwan orí àwọn èèyàn ti takò wọn o ẹni tí ọba gbọ́n dáadáa kó orí náà dáadáa yóò rò bí iṣẹ́ dáwà kan wọn kí iṣẹ́ dáwà kankan tọba débi tí wọn ti ríṣẹ́ sí ọbẹ̀rẹ̀ fún un sàlàfíà ọ̀làṣeyọrí a sì ní ìdí ẹ̀. araka náà ọlásìyọrí àníìdí ẹ ilẹ̀ yorùbá àwọn sẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí iṣẹ́ ẹlẹ́kẹta níbi jù ìyá bí àti cooperative àní máa dìde wọn ni àwọn máa bẹ gbogbo hospital wò àwọn máa ran àwọn mùsùlùmí lọ́wọ́ wọ́n dẹ̀ rí ìjọkójọ jù sí ìyá sẹ́rú bá àwọn jàmáà yòókù bí káàkiri ara ni. ìmọ̀ ní èdè ẹgbẹ́ mi sùn ìmọ̀ ní èdè àìsí pé wọn kèfèrí o n tó yá wọn sí ní ẹsẹ̀ kí ni n ti ń bẹ́ẹ̀ lẹ̀ kọjá àṣàlàtú sẹ́gbọ́ n ti ń bẹ́ẹ̀ lẹ̀ kọjá àṣàlàtú dam iṣẹ́ mẹ́ta tó gbajúmọ̀ rẹ̀ gbogbo àwọn iṣẹ́ tó bá yẹ pé àwọn yẹn ká bá dìde sí tó sì làlùbàrìkà irú ní ìṣe àwọn jàmbá ká dìde wọ́n pèpè sí ká máa dá sí politics wọ́n yẹ ṣe sàlàfíà wọ́n yẹ ṣe ṣe araka kí mùsùlùmí dá sí politics ń ìpèpè tí wọ́n pèpè ń ju sí yíyà ni mọ odò yíyà ni dàbí pé tọ́pìkì ni wọ́n kóra wọn jọ fún nǹkan kékeré ni wọ́n ṣe kéré o wọ́n kóra wọn jọ fún wọ́n ní ìdí kí wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ kó lè pọ̀ ju bó ṣe kéré bó ṣe wà lọ tó bá jẹ́ pé irú tí wọ́n rán sọ lé lórí wọn àwa ń ṣàǹfààní bẹ́ẹ̀ ẹ wá dúró àwọn èèyàn tó ti di mùsùlùmí ní cooperative táwọn Yusuf àwọn eh, Jamiu oríṣiríṣi tó ti sọ di mùsùlùmí á bà á rákà bẹ̀ á mọ̀ pé ibi tó bá kù sí ni kó kálukú kíni kó fi kún bí mo ṣe á pín sẹ́ǹsì mẹ́ta ọwọ́ kù méjì kẹgbàǹkọ̀gbìn táwọn mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ìyá àṣẹ àti àwa tá a sì nù mẹ́tẹ̀ẹ̀ta àìtí ìyá àṣẹ kí ló dé kì í yé wa kódà àwọn àfáà nímọ̀ ní movement wọ́n nímọ̀ ní sàlàfíà kí wọ́n nímọ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọ́ bí ara sí bóyá láàrin tíra tí kà àti láàrin àwọn èèyàn tí wọ́n ń wọlé yorùbá yìí wọn ọmọ mọ bó ṣe apply ti bẹnu tíà lórí wọn báwọn ṣe fẹ́ apply dáwà nábì síbi irú àsìkò yìí especially area ilẹ̀ yorùbá yìí kí ló dé ṣé ẹ rí gbogbo àwọn ọmọ wa tó jáde tó Saudi Arabia tó lọ Kuwait tó Egypt irú ìran yorùbá yìí irú àwùjọ yorùbá yìí wọn ò bá pàdé rí àwùjọ tí ń bá pàdé islam ti ń bẹ́ńbẹ́ àtúnṣe tó ní ìdí ọ̀pọ̀ àtúnṣe ojúlówó ní tilẹ̀ yorùbá ní ìdí ẹ máa gbọ́ sẹ́rí islam ọ̀rọ̀ ni ibi tó ti jọ̀rọ̀ láti takora wa pé ọlákìdá ọlákìdá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ rẹ̀ ni quran àti sunna táwọn afáàbá jókòó ń bẹ̀ ẹlòmíì ò rí kọ̀rẹ́ rí pé ẹnu torí náà ní ṣe ni o.

sàwárì bí wà pé ọjọ́ Ramadan pé ah, ẹ jẹ́ àmàmà pé Ramadan làgbà kọjá kò sáwẹ̀ kan tó tún bàbàrà bíi kíni o òun ètì ẹ̀ báwọn ṣe máa ń múra kakakakaka sí i àdìsọ yìí àdìsọ yìí sọ àdìsọ pé ẹnikẹ́ni tó bá gba Ramadan tán tó wá fi mẹ́fà kún nínú sàwárì ó dàbí gbà tó pé gbogbo ògbésí ayé ló fi ṣe kíni o ló fi gbà wẹ̀ bẹ́ẹ̀ bàbá ò rí àdìsọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò sì kàkún láwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ tó fi lè rí i pé ah, jẹ́mi ọ́ lèrè sí wọ́n ọ̀rádìí ìsìnfẹ́ yìí òun ọ̀rádìí ìsìn ẹ̀kan àfa gbogbo aláfíríkà sí ìyẹn tọ́ka sí pé gbogbo àwọn tó lọ sáúdí kí wọ́n múra dáadáa o àwọn náà lè má láwọn àgbọ̀ yí àwọn kankan wọ́n lè má kọjá ńbẹ̀ tí wọ́n lè tàkún ẹjẹ́ fún yàrá gbèjò tẹ́ ẹ bá ti rá àfa tí ń ṣe wáàsí tí ọba ti wọn à ní change ààfin wọn à ní change ìjọba wọn à ní lọ́tọ́rìtì irú àwọn ìlú tí muslim ọba ti establish authority yìí máa ń lè kẹnu wọn ó kò láti máa mú decision wá lásìkò gbà táwọn ẹlẹ́sìn mi bá ń fẹnu kó ẹnu tí wọn ní sikẹ́ni kò ní kó torí o ìjọba islam ni máa ń unite wa tí wọn bá kó mùsùlùmí kalẹ̀ wọn à lè unite ìjọba ni máa ń unite wọn ìjọba ni ó sọ pé dáa nínú gbogbo àwọn tẹ́ ẹ wí tọ́ takora wọn yìí èèkan tí mo mú rèé náà sì ní gbogbo yóò mọ̀ sí kíni ní wọ́n fi máa yẹn mufti pé mufti ọgbọ́ gbogbo ọ̀rọ̀ gbọ́ wóró wóró tí wọ́n sọ yìí ìwọ́sọ tí orí kànú tíra tí mufti bá ti wá sọ ọ̀rọ̀ ọtọ́rìtì máa sọ pé tí mufti sọ ní afaramọ́sọ ẹ̀ ní ìdíkà ẹ̀ jà mọ́ ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wọn ò ṣe wáàsí lájọ wọn ti bẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún márùn sísẹ̀ wọn ò ṣe wáàsí débi jihad rè wọ́n máa kọjá níbi jihad àti sálàfì wa ibò àtàwọn arákí náà àmọ́ káyà jihad àdìsí jihad àwọn àkọjá mẹ́ẹ̀ alimi ọkọ ọmọ nkewo tó ń kọ wọn ní mẹsẹ máa tafa ọkọ ọmọ mẹsẹ máa jagun débi pé àfànjá kó tó di pé jà bẹ́ẹ̀ lẹ̀ láàrin wọn àfànjá náà nu ọmọ ogun alimi rì irú àfa àwòlá alimi àfa alimi sì dé Ọ̀yọ́ ó sì wá sí mẹwọn ọgbà fún ó dé Ògbómọ̀ṣọ́ ó sì wá sí Ìlọrin wọn ti gbà fún ló ti ráyè establish téèyàn bá ti ń lérò lẹ́yìn tó wá ń preach jihad irú tí ànábì preach ó lo practical rẹ̀ náà kí ni practical ọmọ ogun wa ẹ̀ ń bá ti lọ́mọ ogun ní mọ́ dé adé àmọ́ nílẹ̀ yorùbá kò sáfà kan tó ṣe wáàsí débi jihadi wáàsí ẹ̀ka lọ́lé kí ẹ lọ́mọ kírun lásán làmọ́ kíni làmọ́ sí iná làwọn náà bá iná lẹ́yìn ṣe dòbí olónìí ìyẹn lọ́ba sọ pé ó lè fún yín kẹ́nu yín ó kò lẹ́ẹ̀fi jèrè pípọ̀ yín di òṣèlú mùsùlùmí north ó ti unite rí ojúpo unity rẹ̀ wà ńlẹ̀ téèbù tó dé ìgbà téèbù dé wọ́n sáré dá ojúpo ìjọba tiẹ̀tiẹ̀ ń lò wọ́n gbé sábẹ́ jamaatul nasir islam wọ́n kó gbogbo àwọn ọba ẹjọ́ lábẹ́ sultan padà wọ́n mú decision kan wá wọ́n wá bẹ́ẹ̀dì democracy tí ò ṣe bẹ́ẹ̀dì ilẹ̀ yorùbá fún mùsùlùmí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀dì ẹ̀ lọ́nà tí wọ́n gbà fẹ́ fọ islam north àwa ń bí christian lọ gbà á tọ́láwọ̀ dàdérí àmọ́ bọ́sẹ̀ máa darí wá sínú mọ́sálásí lásán là máa ń ṣe ẹgbọ́n mi sìn àwọn christian lọ gbà á bọ́sẹ̀ á gbà á wọ́n á pa wọ́n á gbé tiẹ̀ kalẹ̀ tí wọ́n bá ní jàmá mùsùlùmí ni àìsè kèfèrí àìsè christian jama christian làwọn èyí yẹ wọn èsè mùsùlùmí ọ̀rọ̀ ẹlẹ́bọ lèyí amẹtẹtọ jọra wọn christian wa mú èdè rẹ̀ dé ọpa èdè ti ààrẹ ó mú education tiẹ̀ dé ó ní education ti akọ work ó mú kóòtù tiẹ̀ dé ọpa kóòtù ti ààrẹ kódà ẹlẹ́bọ ní kóòtù lẹ yorùbá mùsùlùmí ò ní wọn ò sì béèrè ní torí pé wọn ò rúùlù rí ní ọ̀jẹ̀ wọn ò ṣe kéde ọmọ awúsá tó rúùlù rí ọ pé òun fẹsẹ̀ rí à ọ̀dẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn ní bá a gbogbo nǹkan tí a fi jẹ́ tá a parẹ́ lẹ̀ yorùbá ó náà ni ó fi jẹ́ pé èrò ni wá tí kiri yóò wá ń lo chance wa nílẹ̀ káàró jèrè àti unite wọ́n lẹ̀ ọba ní máa unite wa ìyẹn ni ọba oníjihad tó náà ọba ti lọ́tọ́rìtì kò lè unite wa ọba sokoto òun jihad ni òun ló unite gbogbo north ọba tí ń bẹ lọrin òun ló unite lọrin ibi tí àwọn ọba ń bá ti dìde eégún ò gbọdọ̀ dìde bẹ́ẹ̀ mọ́. ọba islam dìde ń wò àmọ́ torí pé kò sí jihad mú ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ egun tó wà ní ìsìn wọ́n máa na ọba olúwo ènìkan lọ́kàn parẹ́ ni wọ́n máa na ọba mùsùlùmí wọ́n ò fún ní ẹgbà wọ́n ò rí gbogbo ẹbọ ń parẹ́ tán èyí wọn ò jẹ́ wọn ò ni pé ẹ jẹ́ àchèjì mùsùlùmí advance sí ẹgẹ́ nsẹ̀ mùsùlùmí lẹ́yìn a lè advance lábẹ́ democracy náà tábà ti advance lábẹ́ democracy yìí wàláhì wọn ò ní mú wọn àájàrí ni pé arabiki ẹ gbọ́dọ̀ respect ẹ ilé kéwú ẹ gbọ́dọ̀ respect ẹ ẹ sẹ̀ríà court ẹ̀yà ẹ̀jì sẹ̀ríà court ẹ̀jì islamic system ẹ gbé kúrò lábẹ́ ọba ọba ò gbọ́dọ̀ yan kò gbọ́dọ̀ àfọba tó bá jẹ́ pé kì í ṣẹlẹ́bọ tó sì dìkẹ́ àpò òun ìṣẹlẹ́bọ ọba ò gbọ́dọ̀ yan máàmù mọ́ torí ọba òun òòṣà ni wọ́n máa òòṣà ni wọ́n máa fi train rẹ̀ wọnú orí ìkíní tí wọ́n bá ṣe ètùtù fún kò lè jọba so ẹni tí wọ́n ṣe ètùtù fún tó fi jọba pẹ̀lú ọ̀yàn lèmọ́mù lèmọ́mù àbíkú ni yọ̀ọ̀yàn àwọn jàmbá mùsùlùmí bẹ lábẹ́ rẹ̀ náà àwọn náà àbíkú ni wọ́n ẹ̀yìn jàmbá mùsùlùmí ilẹ̀ káàró òjèrè àbíkú ni yín torí àwọn lèmọ́mù yín ọba tí wọ́n fi ètùtù gbé síbẹ̀ náà yàn wọ́n àwọn ọba wọn ààfin sísítẹ́ẹ̀mù ààfin àwọn ẹlẹ́bọ lónìí àwọn náà ni ìjókòó authority Islam tí wọ́n máa decide pé àìdálẹ̀ ni o àìṣedáwà níbẹ̀ ni o onímọ̀ control ọmọ ogun onímọ̀ control bank onímọ̀ control sẹ̀ríà court ó ti yẹ nìsín tó ń kálukú lófin rẹ̀ ìgbà tí èbó sì fẹ́ fi álẹ̀ ó ń kálukú dìrọ̀ mọ́ òfin ẹ̀ christian òun ló ní common law ló ní high court àti magistrate sẹ̀ríà court àwa la ní ẹlẹ́bọ ló ní customary court bẹ́ẹ̀ bá dóṣogbo ń bẹ̀wò tí ẹjọ́ ìwú ọ̀bà tẹ ẹ lọ́rùn lẹ́gbẹ̀ẹ́ àfẹ́ ń bẹ̀wò ó lè lọ sóṣogbo àwọn ẹlẹ́bọ ló ní títí mùsùlùmí dà kí mùsùlùmí dà tẹ́ẹ̀bà dẹ̀ ti ní àwọn tó ní ní ọmọ jẹyìn mọ́ ayé sábà pé mo ṣe ń sọ̀rọ̀ inú òfin nàìjíríà gẹ́gẹ́ fúnra rẹ̀ tábà bẹ́ẹ̀ yan adájọ́ kóòtù sẹ̀ríà kò ní ìdíkọ́ lọ sùkúù kankan kò ní ìdíkọ́ ní primary lọ́wọ́ kí ni wọ́n ní kó ní sanawi di mo ṣe ń sọ̀rọ̀ bó ṣe wà ní òfin wa nù gbogbo ẹ ti ń jẹun lọ ní gbogbo kóòtù nọ́ọ̀tì sanawi jamiu aloni kéwu lásán pẹ́ńbélé kí ló dé tí òfin bẹ́ẹ̀ ń bíi àbíkú nìyí nílẹ̀ yorùbá ẹni ìdí kan upgrade yín sí umma nítorí pé ní umma ni ẹni tí ó ní language téèyàn kan ọ̀pá language rẹ̀ ẹni tó ní education method tẹ́nìkan ọ̀parẹ́ wọ́n ti pa ti arẹ́ torí western education bọ́ọ̀ lọ lé kí ní ìṣúrọ̀ bá lọ sùkúù wọn ò ní mẹ́kọ̀ọ́ lọ lé gan tọ́ba sọ ní ìsìn wọn ni change ẹ̀sìn ìbò ìbò la gbọ́ wọ́n ti sọ lọ́ba lọ́gọ́rùn ọdún mẹ́ta òkè ìbò tó dé o tẹ́ bá dá kẹ́nà ni ẹ dàbọ̀ kí ló kí ló kí ló fẹ́ pé kiri ló lọ mú èbò wá láti ta yorùbá lásán sọ mí àwọn náà sì lọ mú lárúbáwá wá láti saudi ọyà ẹ máa sọ méjèèjì papọ̀ ọ̀dà sọ pé ọ̀dà ẹ̀yẹ sọ máa sọ o wá ìtawà arẹ títí wọn máa wa rẹ sùkú wọn máa rìn àpapọ̀ ọ̀tún wa rẹ àwọn òní ní kóòtù àmọ́ lọ kóòtù tiẹ̀ báwọn ọ̀rọ̀ bí kárọ̀ bí sátẹ̀ fún